وآله وسلم ah. ibi tá a dé níbi tíra ti à ń kà kọlọ́nkọ́ wọlá yìí tóbi rẹ̀ àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ mẹ́ kọlọ́nkọ́ jọ sí wa láǹfààní. Ah, ó ní báàbù sóye alimálàkà tàbí báàbù sóhù alimálàkà tàbí sóhù alimẹ́lìkà yẹ́bà ti sọ níbi husnu alimálàkà náà àti husnu alimẹ́lìkà ó ní báàbù tó ń sọ̀rọ̀ nípa àwọn tó ṣe wípé tí ọmọ ọ̀dọ̀ tàbẹ́rú bá ń bẹ ní abẹ́ ọwọ́ wọn ọdọ ẹgbẹ́ ìwàkiwà ni wọ́n máa ń wù sí báàbù tó ń sọ̀rọ̀ nípa yí ìwàkiwà tàbí fífi ọwọ́ nílé tàbí fífi ìnira mú ẹni tó bá wà lábẹ́ ọwọ́ èèyàn òun ni ohun tí báàbù yìí dálé lórí. كما بلغ الإمام البخاري رحمه الله تعالى وإن حدثنا عبد الله بن صالح قال حدثني معاوية بن صالح عن عبد الرحمن بن جبير بن نقيب عن أبيه عن أبي الدرداء عن أبي الدرداء <laughs> عن أبي الدرداء أنه كان يقول للناس نحن أعرف بكم من البياقرة بالدواب قد عرفنا خياركم من شراركم أما خياركم الذي يرجى خيره ويؤمن شره وأما شراركم فالذي لا يرجى خيره ولا يؤمن شره ولا يعتق محرر حديثي ọ̀kan حديث àwọn hadith tó pàtàkì bó tẹ̀ ṣe wípé eléyìí tá a fẹ́ kà ṣùgbọ́n àwọn nǹkan tó wà nù rẹ̀ wọ́n wà nù àwọn ahadith marfu'a ila nabiyyi sallallahu alaihi wasallam wọ́n ní àwọn ahadith tó lálàáfíà tó jọ́rọ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n wà nù wọn tó sì lálàáfíà. náà kí ni tuma ohun tí hadith yìí ń sọ nítorí sọ ní pé Abu Darda kìí ṣe Abu Darda àti ṣáàkìlọ Abu Darda àti sàbí radiyallahu ta'ala anhu annahu kana tí bá ń kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ó máa ń sọ àwọn nǹkan tá a fẹ́ ṣàlàyé fúnra wa yìí tábúdáwùdá bá ń kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àwọn nǹkan tá a fẹ́ mẹ́nu báyìí ó máa ń sọ eléyìí tó máa jẹ́ wípé nígbà yẹn ẹ̀kọ́ làwọn ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí jẹ́ fáwọn èèyàn lidhalika yu'adibuhum bihiya wa biha Abu Dawuda radiyallahu ta'ala anhu ilé fi jẹ́jẹ́ pé. irú àwọn ẹ̀kọ́ wọ̀nyí àbúdáadáa wọn fi ń ka èèyàn lẹ́kọ̀ọ́ irú ọ̀rọ̀ yìí àbúdáadáa lọ́dí ọlọ́wọ́ àníkù wọn fi ń kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ nígbà ti wá jẹ́ wípé ni tó bá gbà yẹn mu àtàwọn èèyàn gbà a jẹ́ pé ẹ̀kọ́ ni ó máa jẹ́ fáwọn náà tó bá wà náà nítorí wípé àbúdáadáa kò ní káwọn èèyàn ní nǹkan àbí dáadáa lọ́dí ọlọ́wọ́ àníkù tó bá ẹ dákun ẹ bá máa wọn mọ èyí tó kálukú ọmọ mẹ ẹsẹ gbẹ tẹ bá sì gbé wọn pọn kẹ gbé wọn pọn náà ẹ dákun ẹ mọ ọmọ sẹgbẹ tẹ bá ti mọ ọmọ sẹgbẹ tán màá mọ tẹsíwájú. náà wọ́n ní pé àbúdàdà máa ń sọ fáwọn èèyàn wípé nahnu a'rafu bikum minal bayaqirati bid-dawab ó ní àwa amọ̀yìn dáadáa amọ̀yìn èèyàn dáadáa ju bí àwọn dókítà tí máa tọ́jú ẹranko tí wọ́n máa ń ké veterinary doctors so ẹyọ kan rẹ̀ bàyí tọ́ọ̀rọ̀ bayatiro ni àwọn tí wọ́n pọ̀ tọ́yì àwọn dókítà tí máa tọ́jú ẹran bó sì jẹ́ wípé tí wọ́n bá rí ẹran báyìí wọ́n bá ìfẹ́ tí ń ṣe tí wọ́n bá ti rí wá ẹran yìí kìíní kan ti ń ṣe tí bá ti ń pọtọ́ lẹ́nu lápẹ̀jù àbí ń jákọ́ lápẹ̀jù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hàn àbọ̀nyàjẹ́ lápẹ̀jù ẹ̀. tàbí ń yanu àbí ń rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n bá ti rẹ́ran eléyìí tó ní rogbo wọ́n dà mọ̀ eléyìí tí ò ní rogbo wọ́n dà mọ̀ bí àwọn dókítà atọ́jú ẹran bí wọ́n ṣe mọ àwọn ẹran dáadáa tí wọ́n dà mọ̀ àwọn yàtọ̀ síra wọn àwa mọ ẹ̀yìn ìyẹn jù báwọn lọ torí pé ẹni tí ó bá mọ ènìyàn tí ó mọ̀ pé ènìyàn abìdíyàn yàn án ni àwọn èèyàn ó fi èèyàn hàn. yorùbá ni ní ènìyàn abìdí yàáyàá tí ọba ma ènìyàn mọ́ ó sì fi ti ń jẹ́ ènìyàn hàn ọ́ àfi kọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ́ máa sọ rárá rà ọmọ ẹ̀dẹ́ ènìyàn jọ̀dọ̀ máa sọ ara rẹ̀ dáadáa ọlọ́wọ́ wọlé ayé tó bẹ̀rẹ̀ yóò máa sọ wa tó bá rí bẹ́ẹ̀ kí ni àwọn ohun tí Abu Dawud radiyallahu ta'ala anhu kí ló mọ̀ nípa àwọn ènìyàn oníkọjá arọ́fúnà khiyarakum min shirarikum kọjá arọ́fúnà khiyarakum min shirarikum àwọn tó jẹ́ ní ire nínú yín á dá wa mọ̀ yàtọ̀ sáwọn èèyàn bíi àti jàrọ́bà àwọn ènìyàn látara tẹ́júrìbà wa pẹ̀lú wọn àti gbígbé wọn sórí àwọn mawazin àti mọ̀ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan ti rí. mímà bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan ti rí nínú èèyàn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ni pé yóò jẹ́ kéèyàn máa bó lèyìn ó ti bá ènìyàn kọ̀ọ̀kan lò nítorí pé téèyàn bá ní èèyàn máa ká àwọn ènìyàn àlùwánù ah, ah, lẹ́kàmù yìí kò sí wá nìkan ah, ẹ bá mú lẹ́kàmù. àwọn ènìyàn téèyàn bá rí bá ṣe rí ẹni tó pọ̀ jù náà àtàwà ń bí adúdú lójú síbẹ̀ ní kọ́ gbogbo wa adúdú lójú ṣùgbọ́n ìwà wa kò sí ń wà ní ṣe lọ ẹja sọ bá ẹnì kọ̀ọ̀kan wá gan ìwà kọ́kọ́ pé gbaná ká tó oríṣiríṣi kọ́lọ̀ lọ ẹ̀dẹ́ ènìyàn ni oríṣiríṣi ìwà oníbẹ̀ lọ́mọ ènìyàn lọ́wọ́ ọmọ ènìyàn ọlọ́run lóníwà rere kò mọ̀ ṣe lóníwà burúkú. tọ́yì ó ní kọ̀dà arọ́fúnra àfẹ́yàrọ́kùn mi ṣe àwọn onímọ̀ wọ́n ní ẹ̀kọ́ lélẹ́yìí fún ẹni tó bá jẹ́ olùdàjọ́ òdodo gbìyànjú àwọn èèyàn ń bẹ láwùjọ ẹ̀ àwọn èèyàn tí ń bá kó máa àwọn èèyàn tí ń bá ṣe báwọn àbàyá tírọ̀ tí máa ń ma àwọn àdáwà sóòní ẹ̀ kò ní ìdí wá tí ń bá ti rí wọn rí abẹ́tùmọ̀ ṣiṣẹ́ dá ọ. mo rò pé a gbọ́ mi yé wọ́n mú àwọn èèyàn èèyàn gbọ́dọ̀ gbìyànjú kéèyàn máa àwọn ènìyàn tó wà láwùjọ ẹ̀ kọ́ mọ àwọn ènìyàn tí ń bá ṣe tí ń bá lò àwọn tí ń bá gbé kọ́ mọ àwọn àárẹ̀ dáadáa kọ́ má ṣe wípé ọ̀dọ̀ wọn yóò ti máa kọsẹ̀ kọ́lọ́mọdé àkọsẹ̀ náà wọ́n ní ama khiyarukum. ó ní ama khiyarukum ẹni tó jẹ́ ni eré tó dáa jùlọ nínú àwọn ènìyàn. Abu Darda radiyallahu ta'ala anhu. فمن أشر الناس راكم منهم من الناس سام بدنا لما وا لما وا جمع أها أني أها لا تحسب الناس طبعا واحدا فلهم غرائز لست يحصيهن ألوان ó wà bẹ́ẹ̀ la tahsabi nasa tab'an wahidan falahum jara'izun lasta tuhsinna alwanu. ah dadi sorry àbúrádá wàá bá a káwọn yìí. لا تحسب الناس طبعا واحدا فلهم تياتريسا لا تحسب الناس طبعا واحدا فلهم غرائز غرائز غرائز لست تنسي ọlọ́run àlùbáríkà sí. táyì onílé àtàkìsábì náà sá tọ́ba àwọn àhídà wọ́n lòkè tó bá ti ráàmì àyèbí èèyàn ni èèyàn bíi ẹ jẹ́ kí n sọ lágbára kí n ìwà rẹ̀ ní mẹ́ta àbí mẹ́rin ni bóyá ń àbí ọ̀gẹ̀tì òun àtàbúrò rẹ̀ àbí tẹ̀gbọ́n rẹ̀ ó lè ka kọ́lọ̀ táwọn èèyàn nítàn bí wa oríṣiríṣi kọ́lọ̀ ni sálàyé mi ti yé wa tó bá rí bẹ́ẹ̀ adọ́dọ̀ dé èèyàn rí mọ̀ yàtọ̀ sí èèyàn burúkú ká má fi ká má bàa bọ́ sọ́wọ́ ẹni bí tí ó fi bì ṣe wa kó lè jẹ́ pé ẹni ire tátara rẹ̀ rí dáadáa òun láàbọ̀ sí lọ́wọ́ ọlọ́run níjà ṣiṣẹ́ náà àbúdàdà. رضي الله تعالى عنه. pé alladhi yurja khayruhu wa yu'manu sharruhu ẹni tó jẹ́ kìyàrù nínú ẹ̀yìn èèyàn tó dáa jù wọ́n lẹ́ni tó ṣe wípé bẹ́ẹ̀ ah subhanallah kílẹ̀ gbọ́dọ̀ ti rí àkíyèsí tiẹ̀ ah, lélẹ̀ kìí ṣe tiẹ̀ ojú ọ̀rọ̀ kìí ṣe tiẹ̀ tiẹ̀ kìí ṣe èmi wà ń lè tẹ́lẹ̀ bí ah, ọjọ́ rọ̀ ní báyìí. àkọjọ́ ah, rọ̀ kí n sọ ọjọ́ rọ̀ dùn ẹ̀dá àwọn bá kiri lọ ẹ̀wù yọjú wọn máa ń tọ̀nà ní ìṣèkí wọn gbà lọ́wọ́. ìbẹ̀rẹ̀ sí nínú sọ́ọ̀bù. naa Naam. Wa amma khiyarukum kọ́lọ́n já wà ní ẹni rẹ̀. Ó lẹ́ni tó dáa jùlọ nínú àwọn ènìyàn. Wọ́n lẹ́ni tó khoyo. a lò, tẹ́ ẹ bá a se O kan lọ́dọ̀ rẹ̀ yìí pé dáadáa ni ó níbi ẹni àṣẹ lágbájá kì í ṣe oníwàbí àṣẹ masha Allah dáadáa ni ẹni tó sọ pé yurja khayruhu wa yu'manu sharruhu ọkàn ó tún balẹ̀ pé kò ní ṣe wá mi ẹni tó dáa jù ní èèyàn wà yìí pé látọ̀dọ̀ rẹ̀ sọ́dọ̀ mi dáadáa ni ó ti bẹ̀ wá látọ̀dọ̀ rẹ̀ sọ́dọ̀ mi kò ní ṣàbùrú sí mi ẹni ó dáa jù ní àwọn tí wọ́n jẹ́ àwọn sálàfíà àkọ́kọ́ ní sọ̀rọ̀ o tíyàn bá jẹ́ tíyàn bá léyàn ṣe sálàfíà tó bá ṣe kí ẹ̀rí pé a ti sọ́lẹ̀ fún wallahi la yu'min wallahi la yu'min alladhi bàbá yìí kọ̀ ẹni tó yẹ pé àwọn alábàágbé rẹ̀ jáàrú rẹ̀ ẹ̀mí rẹ̀ balẹ̀ wípé lábàjá ilé ṣe lè ṣe lábàjá ilé plọ̀tì aburú fún mi lábàjá yìí ó lè ṣe mí láburú eléyìí ṣe mùmí ní òdòdó tátó wá sọ pé àpèrú rẹ̀ ní sàláfì àbápẹ̀ lálùsùnà àbápẹ̀ ní mùsùlùmí gidi àwọn tá a bá jẹ́ mùsùlùmí gidi kọ́lọ̀ kó ṣe wá bẹ́ẹ̀ á gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa nínú tá a fi jẹ́ni tó dáa tó yẹ kó náà la fi dá wájú ọlọ́run òní kí gbogbo ènìyàn tó bá súnmọ́ wa abójìnà sí wa abáǹjọjọ ń bí abájálàbàbí abájálàbàṣe gbogbo ọ̀rọ̀ jẹ́ wípé ọkàn wọn ò balẹ̀ wípé sí lágbájá òótọ́ èmi àti ẹ̀yìn sọ̀rẹ́ o ṣùgbọ́n kò lè ṣe mi láburú ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni a ti ń bá nǹkan bọ̀ àbúrò ọ̀tà tọ̀dọ̀ rẹ̀ jáde sọ́dọ̀ ìyáàrú nínú àwọn ènìyàn ni ẹni tó ṣe wípé yorùjá khairuhu wa yu'manu sharruhu torí pé sẹ́ni gbogbo wá sí wàyí pátápátá kò sẹ́ni tí ò ní sáró abala méjì náà la ní a dáadáa aláìdáa mo rò pálá ayé mi tiẹ̀ ṣùgbọ́n ẹni tó bá jẹ̀yàn dáadáa kò ní máa jáburú ọmọ àti ọ̀dọ̀ ohun tó pọ̀ sọ́dọ̀ ẹlòmíì sàbúdà ọ̀dà radiyallahu ta'ala anhu ó ní wa amma shirarukum àwọn tí wọ́n jẹ́ ní ibi nínú ẹ̀yìn ènìyàn falladhi la yurja khayruhu ó ní ẹni tó sókè sí lágbájá ẹ má rí ti dára àṣà lọ́dọ̀ tó wala yu'manu sharruhu mo ti sọ̀rọ̀ kan ní halqa iná rí ó ti pẹ́ lọ́jọ́ kan wà ń bì kan ẹnìkan wá dé tòǹgbà tó dé ó wá wọlé ìgbà tó wọlé ó kí ẹni tí mo wà lọ́dọ̀ rẹ̀ ń jọ náà ìgbà tó kí àwọn náà dá lóun dára wọ́n ṣe gbogbo ẹ̀ nìkan kan ó ti mu tí ó ti yó ó ti ṣe jọ wọ́n ṣàwọn ń panlé wọ́n panlé dáadáa lẹ́yìn tí wọ́n ṣàkọlẹ̀ fún tó máa fẹ́ máa lọ wọ́n tó máa fún ní nǹkan. wọ́n á wò pé ẹni tẹ̀ ń panlé ẹni tẹ̀ ń panlé ilé ẹni tó yẹ pé ọ̀rọ̀ rẹ̀ kò sí ìsìjà gbogbo ọ̀bára wọn ọtí ń rùn lára rẹ̀ lẹ́yìn ìgbà rẹ̀ tó ń sàpẹ́lẹ̀ ẹ̀ tó ń fún lówó yọ̀kà tó ń lọ fọwọ́ yín mutí wọ́n lọ bẹ́tà ẹ sáàjọ ọmọ ẹ lọ torí pé ó ti sọ fáwọn àrí wípé ọlọ́mọdé òun ṣe dáadáa láyé òun kò ń ṣe oore láyé òun ọlọ́mọdé òun ṣe kì í bó ṣe wà láyé ẹ̀ tí máa wá kiri kébí òun ló ṣe sìn aláburú kí ni àwọn ọmọ tó wá wọn wá fún kí lẹ́yìn mọ̀mọ́ tó wá tó wá tó wá ṣe léèmí tó fi wá léèmí èmi àti ìsáàsọ rẹ̀ àwọn èèyàn ń bẹ bẹ́ẹ̀ ọyẹ rẹ nìkan wọn lè lọ gbé gbósílẹ àwọn náà ni ó ti sọ fọ́lọ́pàá pé igbó wà nù rẹ ẹni wọn ọmọ sí mọ́tò àwọn náà ó ti sọ fọ́lọ́pàá mọ́tò ti ń lọ báyìí ẹ ẹ ká ṣe ẹni tó burú jù àwọn làwọn eléyìí tó burú ni pé ọ̀pọ̀lọpọ̀ náà aburú yìí àwọn èèyàn tó so mẹ́sìn àwọn wo ni máa ń lo mọ́dà ìlà àwọn tó ń pè láàfà alùfáà ni wọ́n ń sàfà ẹnìkan bẹ ní ìlú kan níbẹ̀ wọ́n ní táwọn yẹn ilé fún twenty five thousand nígbà náà ó ti ní agolo kan tó bá ilé kọ́kọ́ èèyàn tó sọ sínú agolo ẹ̀ ń tọ́wọ̀n ní jìlá sáré láyé kó tó jìlá sáré yóò jáde láyé bí mọ́tò ọ̀gbà wọn yìí ń bà bí wọn àyè ń ba yọ bọ kànga bí ọbọ kànga yóò bọ odò ayakila tiẹ̀ tí ó ṣe nìyẹn ṣùgbọ́n kí náà ni à ń pè àáfàá náà máa ń pè wọ́n ní àáfàá kínní ó ní kínní yẹn lọ́wọ́ àáfàá gbá ó ní kínní yẹn lọ́wọ́ àwọn yóò máa pè láàfà wọ́n máa ṣe ti sáàbò ẹ̀ṣẹ̀ sìn ẹlòmíì tún lè máa wọ ipe tí bọ́lọ̀ náà ní gbà fún ó súnmọ́ lọ́nbàjẹ́ ẹja sọ̀rọ̀ dáadáa ọlọ́run ní sèmi àti yín lára o ọlọ́run wọlé ayé tóbi rẹ̀ àwọn aburúkọ kẹkọ̀ọ̀kan tó bá kú lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run bó gbà lọ́wọ́ wa ẹja ṣọ́ra ẹja rí wípé dáadáa òun ni ó máa ti àti ọ̀dọ́ tiwa ṣe kí ni o jáde sọ́dọ̀ àwọn ènìyàn kò ní jẹ́ kí ni o ẹ dá mi lóhùn kò ní jẹ́ kí ni kò ní jàbúrú ẹ̀kọ́ tó tóbi jù tó yẹ ká kọ́ ń bì òun ni wípé ẹ̀wọ̀n tí wọ́n ní ẹ̀rì pé abẹ́ ibi tí alimami al-Bukhari rahimahullahu ta'ala ti mu hadithi wa ni so'ul milka tala yi mi ti sẹ́ni bí dáadáa ṣe máa jáde àmọ́ aburú náà àdámọ́ ni ṣùgbọ́n Ọlọ́run máa ń lo ẹ̀sìn láti jẹ́ kí dáadáa borí aburú mọ́lẹ̀ mọ̀rọ̀kọ́ aláyé mi ti tá a bá ń ka khutbatul haja inna alhamdulillahi nahmadu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina ta ló ní khutbatul hajj àtọkọ wa anaba muhammad sọlọ sọ kò wá tó من pé mi sáré àǹfọ̀sìnà gan mi sùúrù àǹfọ̀sìnà ó túmọ̀ sí ké gbogbo ẹ̀mí lọ́la burú gbogbo ẹ̀mí ni máa ń ro aburú gbogbo ما ni fẹ́ máa ṣaburú ẹ̀sìn lọ́lọ́wọ́n bá máa ń lò fún èèyàn láti gbà lọ́wọ́ èèyàn àti mímọ abẹ́ lọ́hùn ọlọ́run kan wọlé àjọbẹ̀ gbogbo aburú tí ń bẹ lọ́wọ́ ọlọ́run kan gbà ó sì là wá níbi aburú àwọn aláburú ó fi wá ṣe kọ̀ǹgẹ́ dáadáa iná wà lákòó lè ṣe nǹkan tó yẹ ìyẹn náà wàá jẹ́kọ̀ọ́ fún wa. nke yake awana do da majar roba amenya kama obsafuma kama ma ipesele yi iru wa woni ma wu iru nka woni ma jade lodo re iru kini ma nse fun eyan egbe nitori kama ba ma bo sinu aburu bo lati ma awon dokita ti won je dokita ti a ma wo eran awon na lawon ti a ma fi ye won wo won lawon ma fi da won ma. àwọn náà máa ń lo ọgbọ́n wa máa lo làákàyè pé irú nǹkan ẹni báyìí ó ti ṣe àmọ́ tó bá ti ṣe ẹran báyìí báyìí ní ṣe máa rí oògùn báyìí láà lò sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run kò tún àṣẹ ní nǹkan hadith ẹlẹ́kejì ṣe rí hadith méjèèjì tó tẹ̀léra wọn lẹ́yìn hadith ẹlẹ́ta kàtàn ìkọlá àlàáfíà sọ́ọ̀tì yẹ hadith hadith ìsọ́ọ̀mù yẹn kọlá àlàáfíà hadith hajjaj minhaj kọlá àlàáfíà méjèèjì yẹn da'if níbi méjèèjì àbí. kina kọ kina kọ sẹlẹ kejì sahih ẹjẹ o. ó dà kí φορές, να έχει. one five nine alákọ̀ọ́kọ́ one sixty dọ̀yìfù ni nà ó bílẹ̀ tí wàá rí tíra tẹ́ ń gbé káàkiri dọ̀yìfù ni ó ẹ tètè jẹ́ ń jẹ́ ó eléyìí mákèrè àmọ́ ló lè lọ látòní lọ́ba yìí nìsí ẹ wọ àwọn tó bá fẹ́ ra tíra yìí eléyìí ẹja máa rà so far eléyìí mo sì fẹ́ ṣe dáadáa jù tó tiẹ̀ nusa eléyìí ni kẹjá mara ọ̀pọ̀lọpọ̀ àwọn nusa tó wà nàìjíríà mi wọn ò dà ntẹ́mi náà lò yìí náà mánéjì ni tó tiẹ̀ mánéjì ni àti eléyìí tí mo lò tẹ́lẹ̀ náà mánéjì náà méjèèjì ṣùgbọ́n nusa eléyìí dà sálàyé mi ti yé pẹ́pẹ́ lẹ́lẹ́kan ládìsí tó tọ̀ ìfù tó tó lọ gbé sọ̀hẹ́wù sí báyìí nísìn kò lálàáfíà o tó tiẹ̀ méjèèjì ó lálàáfíà náà so hadith eléyìí tó lálàáfíà ẹ̀kọ́ wa pọ̀ mbẹ̀ ṣùgbọ́n máa sáré lórí ẹ̀ nítorí pé a pé a níbi nítorí ọlọ́run ẹ̀kọ́ pọ̀ mbẹ̀ káwọn tó sì jọ́bìnrin náà ká farabalẹ̀ àwọn náà rí tí wọ́n mú mbẹ̀ pàápàá jùlọ àwọn gan ló bá wí jù torí hadith obìnrin ni màmá wa Aisha radiyallahu anha báàbù bai'il khadimi minal a'rab báàbù ti ń sọ̀rọ̀ wípé ń sọ̀rọ̀ nípa títa ọmọ ọ̀dọ̀ fún àwọn lárúbáwá oko kínìdí tí wọ́n fi sọ pé báàbù ti ń sọ̀rọ̀ nípa títa ọmọ ọ̀dọ̀ abẹ́rú fún àwọn lárúbáwá oko ìtumọ̀ rẹ̀ ní pé lápàdà sí ntọ́lọ́wọ́ bá sọ nípa àwọn lárúbáwá oko ní alukur'an kí ló sọ al-arabu ashaddu kufran wa nifaqa ẹ rí i kí ọ̀rọ̀ sówó ìmẹ́líkà lásọ tán mo rò pálá yẹn mẹ́tẹ́ wá sọ̀rọ̀ títa ẹrú fáwọn lárúbáwá oko torí wípé àwọn máa le tààrà lárúbáwá oko wọn a máa burú tààràtààrà lọ́lọ́run fi sọ wípé kúfùrù tiwọn àti nìfàákù tiwọn òun ló le jù ṣùgbọ́n ṣé bí wọ́n ṣe wá burú yìí náà tá a lè wá tẹrú fún wọn tó tún wá jẹ́ ẹrú ló ń dà wọn ó lẹ́tọ̀ọ́ mọ̀rọ̀pá láyé mi ti ẹ̀rí ikọ́ lẹ́tọ̀ọ́ òun ni alimami Bukhari rahimahullahu ta'ala fẹ́ fún wa yìí wọ́n ní hadathana Sulaiman bin Harb hadathana Hamad bin Zayd an Yahya bin Sa'id an ibn Amra an Amra an Aisha radiyallahu anha dabbarot amatan laha lójú àwọn èèyàn yẹn àwọn èèyàn tí hadith wọn fọkàn balẹ̀ ni hadith yẹn lè lálàáfíà dáadáa náà Aisha mama wa Aisha kọlọmba ayọnusi dabbarot amatan laha ó ní ẹrúbìnrin ẹrúbìnrin yẹn màmá wa Aisha radiyallahu anha ẹ mọ́ ọmọ yín sọ́dọ̀. radiyallahu anha wọ́n bá ṣe dáadáa sí i sẹ́ẹ̀rì nínú rẹ̀ ẹrú wọ́n máa ń pe ẹrú ní mùdábàr ẹrú tí wọ́n bá ti ní mùdábàrù ni ìtumọ̀ rẹ̀ ní wípé olówó rẹ̀ sọ wípé ìjọ́ tó ń bá kú kọ́ máa dọ̀mọ̀lábí ń jọ náà ìjọ́ tó ń bá tilẹ̀ kú báyìí ọ̀dọ̀mọ̀lábí mo rò pé agbọ́ mi òun náà máa ń pè ní mùdábàrù mọ́mọ́ wa Aisha náà radiyallahu anha látara dáadáa rẹ̀ ó wá ṣe dáadáa sí ẹrúbìnrin tó níyẹn sálàyé mi tiẹ̀ sọ lọ́ba wò yí pé ẹrú eléyìí ẹrú ni lóòótọ́ ṣùgbọ́n níjọ́ tí n bá kú kọ́dọ̀mọ́lábí tó ti ẹni sìn kó kú olókùn ẹrú torí pé ẹni tó bá jẹ́ ẹrú bí a ti máa ń pín ẹrù nínú ogun láṣẹ pín òun náà ṣáájú ohun tí mo sọ ní tó kù bá kú ṣe pé tó bá ní ẹrù á pín tó bá tún náà á tún ṣe o á tún mo ti sọ̀rọ̀ kan mí rí pẹ́ nìkan kú kò bí ọmọ ẹyọ kan lọ ọmọ ẹyọ kan ló bí ó sì kan tó yẹ pé ó sìn títí tó fi kú ìgbà tó fẹ́ wá kú ó wá wòye pé gbogbo nǹkan ní máa ń ṣe fóun tóun fẹ́ kọ̀dẹ́sí tóun fẹ́ ṣe tí ò ní mọ̀ ṣé wàá fẹ́ kọ̀ wá ọwọ́ àṣẹ wàsíyà wípé gbogbo ń tó ní pátápátá ẹrú yẹn ló ń bọ̀ gbogbo ń tó ní pátápátá ẹrú yẹn ló ń bọ̀ ṣùgbọ́n tí a bá fẹ́ pín ogún òun kẹ́ má fọmọ òun ní kankan ní ẹ̀jẹ̀ ẹrú yẹn lọ. ṣé ẹ ti gbọ́ wa ẹ bá láti fẹ́ pín kú nínú gbogbo ní pátápátá ẹrú yẹn nìkan nìkan fọmọ òun gbogbo tó ń wá ní pátápátá kan kò fún kan kò fẹ́ rù inú ẹrú wa ń dùn yìí pé kí abáyọ̀ tiẹ̀ kú kó wá bọ́nu ayé kọ́ ọmọ yìí pé wọ́n ti kẹ́ ẹ̀bẹ̀ fóun ìgbà tí bàbá kú tí wọ́n mú wá sí ìyá jáde ọmọ náà tẹ́sí òye òun sunkún yìí nígbà bàbá òun ti bá yé òun jẹ gbogbo adúrú tó nì àwọn àfáàní wa sọ fún kéye fara rẹ balẹ̀ bàbá rẹ ṣàánú rẹ pọ̀ àti ẹrú àti ntọ́ba ní olówó ẹ̀ lónìí ajá kí gbogbo nǹkan padà sí ọ̀dọ̀ rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹrú tí wọ́n bá jẹ́ tó bá jẹ́ mùdábà tó jẹ́ pé olówó rẹ̀ ti sọ wípé tó bá ti kú kọ́dọ̀ ọmọlúwàbí wọ́n èyí pọ́n ọmọlúwàbí mẹ́gun ṣàlàyé mi ti eléyìí ti kú ẹ̀lẹ́rú ṣé dáadáa ni ẹ ṣe fi yẹn àbí ṣe dáadáa dáadáa ni tọ́yìn mọ́mọ́ wa Aisha radiyallahu anha ló bá ní pé tóun bá ti kú ọ́ kí ẹrú yìí kọ́ dọmọlúwàbí fọṣítàkìtà àyíṣà nígbà ọdọjọ kan mọmọ àyíṣà bá sáré ara rẹ ọba ya. ìgbà ara rẹ̀ ọ̀yá tó pé àìsàn dé kí lọ fa àìsàn ẹrú yẹn ti sọ pé tóun bá kú òun ni ojú wa àlè dọmọlúwàbí bó ṣe sa nǹkan ló wá ṣà mí bó ṣe bìyàn lọ́wọ́ ẹ̀ sí ni ah, ẹ̀yin ìyá ìtòrí ọlọ́run. labasa nǹkan bá aisha radiyallahu anha mọ́mọ́ wa ìgbà tó di para ìyá ọ̀sá yà ara ọ̀sá yà ó yẹ kí n ka hadith yẹn síwájú kí n tó kọ́mẹ́ǹtì fasaala banu akhiha tabiba mina zokpɔ làkùnrin tí wọn jẹ ẹbí fún mama wa aisha radiyallahu anha tí wọn jọ ma akhwe ní a bá lọ bí dókítà léèrè dókítà yẹn wá jẹ ara àwọn azokpɔ àwọn zokpɔ yẹn àwọn aràn kan láti sudan ni sudanist àwọn sudanist ni wọn tàbí àwọn ará india india àwọn aràn tí ń jẹ zokpɔ wà wọ́n dẹ̀ wà nínú àwọn tí wọ́n jára Sudan ní wọ́n bá bí wọ́n léèrè wípé báyìí báyìí báyìí báyìí báyìí ní màá ń ṣe ẹni báyìí kàṣà ẹni báyìí kàwò ni. ìgbà wọn ṣàlàyé gbogbo ẹ̀ tó gbọ́ ọ ni innakum tukhbiruni an imra'atin mas'hura ẹ̀ ń tẹ́ ń sọ̀rọ̀ nǹkan rẹ̀ wọ́n ti gbádùn mà wọ́n ti ṣàṣàkúṣà sí i ti ṣàdán sí obìnrin tẹ́ ń sọ ìdán ti wà lára rẹ̀ sàhárọ̀ sàhárọ̀ tá a amatun laha ẹrú rẹ obìnrin tó ní òun lọ sàǹkan lù òun lọ sàǹkan lù ẹ wàá mú tọ́fọ́ níbẹ̀ fàáhùn fẹ́rọ́ ti Aisha ní bá sọ fún Aisha wípé etí ń ṣe ọ idán ni o ẹrú rẹ obìnrin náà ló ti sàǹkan lù ọ wa radiyallahu anha lọ́ba ní sàhàrùtì ní ìrẹ́rùbìnrin ọ̀sàǹkan sí mi ni ẹ̀yọ́ ní ọ̀sọ̀ ó ní náà bẹ́ẹ̀ ni mo sàn kan sí ọ sálàyé mi tiẹ̀ ó ní mo sàn kan sí ọ fakọ́ọ̀lẹ̀t wàlímà kí mo ṣe tí wọ́n fi sàn kan sí mi kí ló dé ó ní láàtà àbàdà ah ní tí mo sàṣẹ ò lè bọ́ bẹ́ẹ̀ ó kù ni o ó kù ni o ó kù ni torí pé mi fẹ́ di ọmọlàbí tiẹ́rì àwọn àfa tí wọ́n já àfẹ́sùn káwọn obìnrin ọmọ ọjọ́ o wọ́n á ní pẹ́kọ́ nìyẹn fáwọn obìnrin kan mẹ́ni tí ó sùn mọ́ wọn dáadáa o ẹ̀kọ́ nìyẹn fún àwọn obìnrin kí wọ́n ṣe kí ni o kí wọ́n máa rú ẹni tí wọ́n jọjọ sún wọn ẹni tí wọ́n lọ máa di irun lọ́dọ̀ ẹ̀. ìgbà tí wọ́n sàhárọ̀ anábà Muhammad náà sallallahu alaihi mụọ irun rẹ̀ wọ́n o káwọn obìnrin tí wọ́n máa bọ́ra alẹ̀ fún torí bí a ṣe wà yẹn olójúkójú nù wọn ẹni tí nǹkan ti kó sílá láti secondary school nígbà tí wọ́n skẹ́ẹ̀tì kí níbẹ̀ níbẹ̀ tó ti dàjà wọra títa ara rẹ̀ ò tí ì kú mbẹ́ obìnrin ti kàtíkè yọ́sàfà kí àtíkè pupa ló ń kùn lónìí ìjọba tọ́lẹ́ẹ̀dì kìí tọ́lẹ́ẹ̀dì nígbà táàbù bá wà nílé tọ́ba ti fẹ́ lò òde yìí náà ni ìgbà náà wọn ó tó tọ́lẹ́ẹ̀dì òde làwọn máa tọ́lẹ́ẹ̀dì lọ táàbù bá wà nílé gan wọn ó tún wọ̀ kìmọ́rù bàbá àjẹ́ kìmọ́rù ti ń rùn tí wọ́n fi dáná kíkì tí wọ́n jọ máa rùn papọ̀ ṣùgbọ́n tọ́ba ti fẹ́ lò òde wọn ó múra torí wọn ó fi etí ilé ìsìn ara wọn lóde àtàpá àǹkárá àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ti máa ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run sọ ilé ibẹ̀ lẹ́lòmí ó ti gbẹ́gbẹ́kúgbé o ìgbà ọba dé ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ní ìrè kaná kì í rè kaná ńlẹ̀ gbogbo ọwọ́ tó fi fẹ́ ní ìdú yóò dúdú fafafa ni nígbà ọkọ rẹ̀ bá wà lára nù yóò lára àbú ọba ilẹ̀ olójú kòkòrò ni á kí ló dé fi jó olójú kòkòrò ìjó náà làwọn fẹ́ ra náà ṣe eléèdú ni wọn ò ní fẹ́yàn lé ọlọ́run mọ́jà afẹ́ eléèdú ìyàwó ìyàwó tó dúdú tó tún fèé dúró ọwọ́ ṣé nǹkan ò ti ṣẹlẹ̀ ẹ dákun ṣé dúdú ò ti raise to power two lórí ọlọ́run tí ó sì tún wẹ̀ bọ̀rọ̀ ọlọ́run bọ́ sàánú èmi àti yín o ní tá à ń gbìyànjú láti sọ tó pàtàkì òun ni kí wọ́n ní kó béèrè kọ́mọ ẹni tí yóò jẹ oṣù mọ́hún tógiri ọba lanu aláàmọ́ lè wọbẹ̀ sọláhùn obìnrin kankan láyé lóde òní kò lè tó sọláhùn màmá wa Aisha radiyallahu anha kò sí mahama balaga bó ṣe wulẹ̀ kóbìnrin náà tó nínú ìbáàdà nínú ìbẹ̀rù ọlọ́run nínú sọlá kò lè tó Aisha tó bá ṣe yí pé síbẹ̀síbẹ̀ ẹni ó tún Aisha pẹ́kípẹ́kí lè sá dánsì tó sì dáhùn lára ẹ̀ ẹ nínú gbogbo àwọn tí wọn bẹ lẹ yìí àwọn tí wọn lè má ṣe mùrọ́jà kùránì méjì àtikárò sọ́bà wàlìmọ́sá wọn làwọn fẹ́ dáná iná kínà láàdá iná ẹ̀bà ní tẹ́lẹ̀mí ọba ó lè lo two hours àbí one hour kó tó yóò ṣé ẹ mọ̀ sá ṣé ẹ mọ̀ kéèyàn máa ń tẹ̀ bàtí ò ní jiná ẹlòmí rojọ́ rojọ́ omi o ó tó so omi ká ó sì tẹ̀ bàbá ò jiná kéèyàn òpinra rẹ̀ ní obì kọ́ máa tẹ̀ bà kẹ́bà ò máa jiná ẹ̀bà kì í sàmọ́lá o ẹ̀bà mọ̀ ń sọ o ẹ dákun ṣé ọlágbára dé àbí ọlágbára ọlọ́run bó tún a ṣe o ẹ dákun ẹ̀yin obìnrin wọ́n ní ẹ sọ́ra èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ àwọn afẹ́sìn lọ sọ bẹ́ẹ̀ wọ́n ní hadithi ok ẹni tí mama wa Aisha radiyallahu anha tó ṣe pé ó ta ló ká àwọn mọ̀ǹdà síbẹ̀ tó ṣe wípé ó ṣe dáadáa sí ṣé n pé dáadáa ló ṣe sí ṣùgbọ́n ẹnìyẹn sóbìnrin lòun náà bí èso obìnrin obìnrin ni látara bẹ́ẹ̀ ló máa wá tẹra alẹ fún ó tún wá jẹrù rẹ̀ obìnrin sálàyé mi ó gbà láàyè ó tẹra alẹ fún ni ló di ọ̀rọ̀ lọ́rùn láti wọlé sí láà láti ṣáájú sí. ẹ dákun ìtí sì ń bẹ nínú ọkàn ò ṣe é sí wò paramẹlẹ ń bẹ ń bẹ tansan kan ń bẹ ń bẹ tẹlifí bá bu sálámù ọjọ́ báyìí torí sálámà yẹn sálámà lọ jáde ni làánà ló wà ní ọkàn rẹ̀. nṣàlámà ẹ sì ń rẹ lọ́kàn yóò sì tún rẹ́rìn tọ́ba tún lọ yóò tún wò ó sì wà láyé ṣe lọkùnrin náà ká dúpẹ́ fọlọ́ bọba tó lára ti ń là wá ń bẹ aburú aburú pọ̀ obìnrin ẹ obìnrin ìbọn fi àwọn nǹkan bùn sóge sẹ́lómi ìtọ́yàtọ̀ ọkọ rẹ ní kó fi sí gbèsègbè gbàtà bá dòde asáre àràǹkárá ń sáré àràǹkárá ìsà pẹ̀lú àtúnṣe ah orú mú ẹ ṣe nìkan já orúkọ ló mú o sítáì tí ó ní o ó kí rí o eh, mú ah ah, eh, ah eh, ẹ ẹ ṣe náà. ni wọn bá mú fóònù jáde tẹrísítà yìí mo fẹ́ yà wọn bá máa yà dẹ́bi kẹ́ máa yára wọn wọn bá máa yà wọn bá máa yà bí wọn bá fẹ́ yà ọ ní nǹkan náà bí wọn ṣe yà ọ ní nǹkan nu o ọlọ́mọdé ayé àyàkúyà o wọn ní káwọn obìnrin ká máa ṣọ́ra dáadáa kí obìnrin ó rí wípé ó ní obìnrin kankan lọ́rẹ̀ẹ́ afọbìnrin tó bẹ̀rù ọlọ́run dáadáa afọbìnrin tí èso lófòófó afọbìnrin tí kìí ṣèkà afọbìnrin tí kìí fún ní màrà kí màrà tí ọba tọlọ́wọ́n bá mu wọn ní téèyàn ọba lágbára téèyàn bá fẹ́ họra mùsùlùmí tó bá fẹ́ máa họra tó bá ṣe pọ̀rọ̀ lọ́rùn kọ́mọ̀bì kankan họra ju tó bá kìtàbù wa sunna mu lọ kìtàbù wa sunna lọ yẹ kéèyàn máa fi họra kátó wa máa sọ wípé kìí sọ̀rọ̀ pa àfẹ́ họra ẹni téèyàn ó fi àìgbésí ayé ẹ̀ lé lọ́wọ́ ẹni téèyàn ó fi ìmọ̀ràn inú ilé rẹ̀ lọ ẹni téèyàn ó máa fi ara èèyàn tì sí ó yẹ kéèyàn mọ̀ dáadáa ẹ̀yin obìnrin tí wọ́n bá sadán inú ilé tí wọ́n ṣàṣẹ àìṣàṣẹ lómìn nù yín ọ̀dọ̀ ọlọ́run ni ó ti yájú bàní ọlọ́ka gbádùn mọ́ láyé ẹ̀yin lára yóò sì balẹ̀ yìí ẹja sọ́ra wa dáadáa lójú nǹkan tọ́lọ́mọ bọ́ba tó láàrin ga tó dá fún wa tó báyìí kó fẹ́ já fi hàn káàkiri ni kò sọ pe ká da sọ̀bù kò ní ní ká da sọ̀bù ihò ọ̀hún obìnrin lọ́dọ̀ obìnrin sì ni yìí ó yàtọ̀ kìí ṣe déédéé ọkọ rẹ o obìnrin àtobìnrin yẹn fi ìhòòhò hara ra wọn ojú ọwọ́ àtàwọn tó ṣe kí tẹ́ ẹ bá ń ṣiṣẹ́ ilé ìyí máa hàn kò gbọ́dọ̀ jù bá náà lọ tóbìnrin ó fi hàn sóbìnrin ẹgbẹ́ òkú sọkùnrin bí obìnrin náà ni. lọ́wọ́ àbúrò alẹ̀ lára kò bá sìlámù obìnrin àtobìnrin yìí máa wù àyè ara wọn kọ́ bò pé torí pé obìnrin lọ́wọ́ àmì kò bá sìlámù obìnrin àtobìnrin wọn yìí máa wù àwọn ibi tó pamọ́ nínú ara tí ò ní dáa máa fẹnu sọ kódà èyí máa sì tán ara èèyàn kò sìlámù obìnrin ò tan obìnrin ẹgbẹ́ rẹ̀ kò sìlámù kò sìlámù àti tán àti yẹ̀rì àti tójú tán lọ́jọ́ gbẹ̀lẹ́ ń sin ara yín o kò bá ìsìlámù mu o kò ṣe kí ni o ẹ dá mi lò sẹ́ẹ̀dì dá mi lò ni kò ṣe kí ni kò bá ìsìlámù mu ọlọ́run bọ́ sànù wa ẹ sọ́ra yín ẹ sọ́ra yín náà ìgbà tó sọ báyẹn fún màmá wa Aisha radiyallahu anha màmá wa náà wà ní bí ẹ wù hà sẹ́ẹ̀rì ẹ lọ́ bá ń ta ẹjọ́ kò ń lé mi. irú ilé ọ̀gbọ́dọ̀ máa báyà gbélé ṣé ẹ gbọ́ ẹ lọ tà á gbogbo ọ̀rẹ́ rẹ tí bá ti ń kọ́ yẹra fún tí ò ní mẹ́sẹ̀jì tó fẹ́ sẹ́ǹdì ní wọ́sàpù ju mẹ́sẹ̀jì lọ tí ò ní mọ̀ràn tó fẹ́ gbà ọ àfi jákujáku sọ́ra fún sá fún ni ẹgbẹ́ lè jìnnà sí mi ẹ lọ tà á ẹ fún mi ń ẹ lọ wá lárúbá tó burú dáadáa tó yẹ pé téèyàn bá ń bẹ lọ́ńdà rẹ̀ ọmọ mi ṣe máa ń matiriti èèyàn irú wọn ni ẹ ta fún ọ ń bẹ harimu anabi sallallahu alayhi wa sallam tó ń tọ́jú ẹ̀ tí ń lẹ́yìn eléyàn nìkan kọ́ ó tún ṣe dáadáa sí pé dọ́tò ń bá kú kó dọmọlúwàbí ọwọ́ lọ tọ́ ọ̀dọ̀ ẹni tí ó tiriti wò ẹni tí wọ́n lọ fún nínú yóò jọkùnrin aláwọ̀kọ́ nù yóò lò ń lo bàrà yóò lò ń lo ìlòkulò yóò tún máa kì í mọ́lẹ̀ ọ̀fẹ́ òkọ̀fẹ́ yóò tún máa kì í mọ́lẹ̀ sálàyé mi ti eléyìí ó pè é ṣé bọ́dọ̀ obìnrin lọ́wọ́ à lẹ́yìn kó ṣiṣẹ́ eléyìí tó ń jẹun atúndó tó ti dọmọlúwàbí ẹ̀ta nítùgbò owó ẹ̀ ẹ̀kọ́ wo rẹ̀ mí ṣe nǹkan so ẹ lọ ta fún un àwọn onímọ̀ ní pé ń tọ́jọ́ kí màmá wa ṣàṣe bẹ́ẹ̀ ó ní pé àlè ń ti sọ́ọ̀rù lè nọ́ọ̀ṣì bìlhàmù táyà èèyàn bá ṣàbúrú sí kéèyàn ṣe ntì sọ́ọ̀rù fẹ́mi ara yẹn kó dìfẹ́ǹdì ara yẹn sálàyé mi tiẹ̀ tó bá ti pé òní ní torí àsìkò eléyìí tó pàtàkì ni pé ni ń bẹ̀ ni pé káwọn obìnrin ṣe kí ni ìmúra ẹ̀sìn kún ìmọ̀ paramọ́ kún pàápàá jùlọ nígbà tí wọ́n bá wà láàrin ara wọn. هذا وصلى الله على محمد وآله وصحبه وسلم تبارك بيري يو كان سوسو ادم adam اسكيم Oh, I'm ọlọ. ọlọ́wọ́ bọ́ sàdùnwà sẹ́ẹ̀rí àwọn kankan bẹ tó ṣe pé ó ti dàrú ó ti polúkúmuṣu òótọ́ ni ẹ̀sìn Islam ó mú tọ́láàkù wá ó sì ṣe nígbà gbogbo ọ̀nà àti ṣàtúnṣe tí ò bá rọrùn mọ́ mo rò ká jọ mi lẹ́yìn ìgbà náà wá ní pé ṣé check and balance tó bá tiẹ̀ máa wáyé ó sì fẹ́ fi ààyè àtúnṣe lẹ̀ lẹ́bi jẹ́ Islam kí lọ ilé kò lè lọ lé wọn tó o bá kọ̀ ọ́ ṣe lé ṣe ó sì bọ ọ wọn náà máa fún lóúnjẹ wọn náà máa fún lóúnjẹ yọ jẹun sí ọlọ́run yàrá abi tó wà wọn lónìí yàrá ẹ ibẹ̀ náà ni ọ máa sùn ó sì tó bẹ́ẹ̀ kó pa bíbẹ́ wá bínú sókè yà wá sọ fóbi pé ó yà máa lọlé yóò ṣe wá máa lọlé kò lè lọlé tó lè sọ ni pé ọ̀fẹ́ mọ́ nítorí mọ́bìnrin lọlé àyàfi tó bá pé tọ́lá ọkọ̀ ẹlẹ́kẹta ó ti kọ́ lọ́la ọkọ̀ ó ti kọ́ lẹ́lẹ́kẹta ó wá kọ́ lẹ́lẹ́kẹta eléyìí kò sí rọjà òkun wọn fẹ́ra wọn mọ́ kò ní ìdí kò ṣe é dà lọ́dọ̀ sóti ẹni sìn tàbí obìnrin yẹn náà nítorí ó kọ́ ni pé ó fi pọ́ìsì sóúnjẹ fún mo fi ṣàpèjúwe ni o nítorí burú tó bá wọn tẹ́ pé ṣiṣẹ́ kun nínú ilé rẹ̀ yẹn náà ó lè wá gun lọ́bẹ̀ níkùn lóru ó lè ní ọmọ lọ́lé wọn. mo rò pálá yẹn mi ti tàbí ìdí tó fi fẹ́ kọ́ ó ní pọ́ká ọkùnrin máa lórí lákòjúwe nínú yàrá rẹ̀ mo rò pálá yẹn mi ti kéèyàn lọ ṣe ìdànù ilé wọn. sọ́ọ́tì ẹni sí láyà tí nàbí fáhísà ti mọ̀ báyìí eléyẹn ó ṣe fáhísà tó fojú hàn tàbá àwọn nǹkan jọ máa. irú ahụ nǹkan tí mò nsọ. àwọn obìnrin mi ma na ọkọ wọn Bẹẹ. tí na ìyá ọkọ dáadáa tí na èmi ò ní yà ma ọlọ́mọdé fẹ́ yàwó tí na yà mí ọlọ́mọdé ń sori bó lóbìnrin bá dánrù rẹ̀ wò yóò máa lọ lé wọn torí ẹni ọba náà yẹ èèyàn ó lè pààyàn náà mo fi ṣàpèjúwe ni o wípé àwọn nǹkan tó lè ní gravity pé. máa lọ lẹ́yìn kọ́dà má ṣe ìdà mi mo rò pálá yẹn mi ti tá a bá yọ àwọn nǹkan tó le tó bá ń bóyá ọ̀nà yẹ ó tó fẹ́ pa ọ̀ náà àbófin májèlé sóúnjẹ fún ọ àbọ̀ ọkọkùnrin máa lórí àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbá àwọn nǹkan tó burú tó jọ mọ́ bẹ́ẹ̀ ẹ̀hẹ́n tí èyí bá sọ àwọn yẹn yóò ṣe ìdà tanu léèyàn mo rò pálá yẹn mi ti tí ó bá tiẹ̀ lọ yàrá yẹn òun ló sì ní fún oṣù mẹ́ta fún ó lè mọ́tò oṣù mẹ́ta bọ̀ ẹja pẹ̀lú oṣù mẹ́ta yóò sáfi ṣe háìdì mẹ́ta òun ló so tó bá rí bẹ́ẹ̀ irú yẹn ò bá Islam àyàfi tó bá ṣe pé ìkan náà àwọn àṣìbáàbò tí mo dá akọ yẹn tàbí tí mi ìrántí dá akọ tó jọ mọ́ bẹ́ẹ̀ òun ló fà lọ mo rò pé ọ̀rọ̀ mi yé wa ọlọ́run ọba lọ́mọ jù hàgà wa sọ́lá lọ́lọ́. tá a bá rí sọ wọ́n nù. فلو بروف اوف حي على الصلاه حي على الفلاح قد قامت الصلاه